olúwo ṣe olúwo ṣe olúwo ṣe Hãy subscribe fún ọlọ́run lálẹ́ olúwa mo ti dé lálẹ́ yìí olúwa mo ti dé lálẹ́ yìí gbà lọ́wọ́ àgbà èèlà yàtọ̀ bí a ṣe ìrọ̀rọ̀ lọ́wọ́ àgbà èèlà yàtọ̀ bí a ṣe ìrọ̀rọ̀ èyí ayé èèyàn yóò ní ìsinmi bó ti tó kí ayé èdè ní ìsinmi òtútù gba ayé ìlú wà gbàgbà àwọn ọmọ ìsírẹ́lì wà lábẹ́ àgbàgbà fáráò ọjọ́ tí wọ́n gbé lọ́nà pé bámi ni wọ́n ń gbé ayé bọ́lọ́run ta fún wọn láti dé nígbà tí wọ́n wà ní ilẹ̀ Íjíbítì ayé aráyé ni wọ́n gbé ayé tí wọ́n ti gbé ìdìbò wọn ni wọ́n gbé ayé mẹ́nìkan tó wà lé wọn lọ́wọ́ lásìkò òní wọn ṣe ṣe é sáyé tó mú wọn lásìkò ni wọn ṣe. ẹnì kọ̀ọ̀kan wa níbi ìyálẹ̀ yìí láti ayé tí àwa náà tó wù wọn lásìkò ṣùgbọ́n ìṣẹ̀kẹ̀kẹ̀ ìyẹn ìlú ayé bá a sì ọ̀hún yẹn fún wa. irú ilé ìjọba tó ìjọba kan lọ́yìn ẹ̀ fún wa irú oúnjẹ bá tẹ̀ ìkẹ́kẹ́kẹ́ ló yàn fún wa irú aṣọ bá wọ̀ ìkẹ́kẹ́kẹ́ ló yàn fún wa pé má wọ ilé ìwọ ilé má wọ ilé ilé ìyẹn wọ̀ bá a bá lọ bí wọ́n ti ta aṣọ bá a aṣọ ìkẹ́kẹ́kẹ́ ni ó yàn aṣọ sí irú wa lè rà ni ó yàn lé wa lọ́wọ́ bí àwọn kan bá wọ ṣọ́ọ̀bù alákọ̀ọ́bá bá ra ṣọ́ọ̀bù ìgbà aláṣọ ní ọjọ́ ni ọ̀pẹ ilé ìrẹ̀ mọ́ wọ́n fẹ́ kó aláṣọ yẹn kó wọ́n tẹ̀ lápò àwọn. ẹ káwọn àwọn ìṣọ̀kan ọlọ́run lálẹ́ yìí. owó ní ajé gbogbo ìgbé owó ní ajé mọ́ mi. ajé ni wọ́n pè é ètò ìrìn àkọ́ lálẹ́ yìí olúwa kúkú láyé rẹ̀. wọ́n pé owó èèyàn lé mi lọ́wọ́ bí ìdáyé ló wù mí láti gbé gẹ́gẹ́ ni mò ń gbé olúwa lónìí tó kúrò ní ayé mi àdúrà lórúkọ jésù. olúwa lónìí mi bàbá mi o ètò tó ń lọ ní ayé tí wọ́n kò fún mi tó yẹrú ayé tí wọ́n kò fún mi. Olúwa ò tí kì í yẹrú ayé tí wọ́n fẹ́ gbé gangan. Bàbá mi lónìí gangan ni. Olúwa lọ́wọ́ rẹ̀ ti kú ìlànà èmi. Lọ́wọ́ rẹ̀ ti kú ìlànà èmi. Owó tó tó ayé tí wọ́n fún mi. Òṣogbo lónìí alẹ́ ti dé fún mi. Òṣogbo lónìí alẹ́ ti dé fún mi. Òṣogbo lónìí ẹrú alẹ́ ti wọ́n dùn fún mi. Èso wà nínú ayé mi lónìí. Ọlọ́run bá tẹ̀ báyìí. Ọlọ́run bá tẹ̀ báyìí. Ọlọ́run bá tẹ̀ báyìí. fún wọn títí àṣọ fọlọ́ rẹ̀. ẹ jẹ́ orúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta tó tó gbọ́dọ̀ nínú aṣọ fọlọ́. àwọn amúnilára ayé àwọn tó yẹrú ayé tí wọ́n kò fún mi bí wọ́n sì kò bá mi rìnrìn àjò ayé mi lọ́wọ́lọ́wọ́ báyìí. olúwa lónìí iná tẹgbẹ́ tiwa mọ́tẹ́jà wà nípa lónìí wà wà nípa lónìí àwọn afọ́nisíṣẹ́ ayé mi àwọn alábàárí ayé mi tí wọ́n bá ní ìrìn ayé tí ayé mi ní ní lára láti ti dé gbogbo mi lónìí olúwa lọ́nà ní àwọn òní bí wọ́n lọ́pẹ́ wà níyà lónìí àti àlè ń wọlé ètò. àjò àwa bàbá ìrìn àjò àwa tó ti ṣiṣẹ́ lórúkọ Jésù iná ọlọ́run tó fún wa níyà iná iná iná iná iná ọlọ́run tó fún wa níyà àwa bàbá ìrìn àjò àwa bàbá ìrìn àjò àwa bàbá ìrìn àjò iná tó fún wa níyà lónìí. àwọn agbóhùnsíṣẹ́ ayé òfin bí orúkọ jésù iná tó fún wa wíyà orúkọ jésù iná tó fún wa wíyà iná tó fún wa wíyà. ní wa o ẹ bá ìjà panu má bù yá ìyá ẹ̀ka o. ẹ bá ìjà panu má bù yá ìyá ìdàgbà kọjá lájà ìlà ẹ̀kọ́ àti àfùwà lẹ́nu bí ìgbàgbà bá ń bá wọn kéékèèké nínú kíláàsì táàmù àpò sí wọn lẹ́nu sá ẹ òjò ẹ̀ máa kọ ẹ máa kọ iṣẹ́ yòókù àmọ́ àmọ́ kò sí wọn nínú ooru irọ́ o ẹ mẹ́jọ àti àti àbẹ̀yẹ o àìsàn fara òjò láti ènìyàn àìsàn jẹ́ fara òjò kẹ́yìn mẹ́wàá wà ní kíláàsì gbọ́dọ̀ wọ lọ́ọ̀mà dépò kẹsàn-án kí wọ́n máa pè é kí wọ́n máa pè sí ọ̀sùn ìmọ̀tókò ní náà kọ́ máa pè é wọ́n máa gidi ní àmà gbọ́ lórí etí tú ọ̀pọ̀ ẹni mò ń pè kí wọ́n bá ta pé sí ìdílé ọ̀pẹ náà mò ń pè ogun bíi bára òṣèlú bí yí ìjẹ́ kéèyàn pẹ̀lú àgbẹ̀ kéèyàn bá gbé bí máa tó eré owó wù kéèyàn ní lè ṣe tó ń owó wù ẹ̀jẹ̀ kéèyàn ní lè jẹ́ àìní àìsàn wọ́n bẹ̀ sọ́tò kòkó ẹjọ́ mẹ̀kọ́ tó bá ti mẹ̀kọ́ díẹ̀ yóò bẹ̀sẹ̀ ní èlé lóko kí ló mú tí ó lè jẹ yẹn àìsàn ti kọ fara òkùtì ayé ẹ̀mẹ́lẹ̀. olúwa fara ọjọ́ èmi lórí olúwa tẹ́ lọ́rùn fún mi olúwa tẹ́ lọ́rùn fún mi olúwa tẹ́ lọ́rùn fún mi àdúrà lórúkọ jésù bàbá mi ò. Papa Dieu, Papa Dieu, Papa Dieu, Papa Dieu, Ọlọ́run Dieu, Ọlọ́run Dieu, Ọlọ́run mi èdè ìfẹ̀rù ayé kan ó bì fún mi èdè ìfẹ̀rù ayé kan ó bì fún mi èdè ìfẹ̀rù ayé kan ó ọ̀sùn fọ́nrán ìwáyé mi olúwa nílé mi jáde láyé mi jáde jáde jáde jáde ìwé ọ̀dọ́ ìsàwé ọlọ́jọ́ pípẹ́ yìí jáde lórúkọ jésù lórúkọ jésù àbíkọ́. Motherfucker! Motherfucker! Motherfucker! Motherfucker! ẹ gbàdúrà ẹ gbàdúrà. ẹ̀yin wá fún mi ẹgbẹ́ gbóná. ẹ̀yin wá fún mi. Agbóhùn lẹ́gbẹ̀ẹ́. ni pọ́nilẹ́rú olúwa iṣẹ́ ni pọ́nilẹ́rú lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run mi ò nǹkan tẹ́lẹ̀ ní àgbègbè nǹkan tẹ́lẹ̀ ní ìgbàgbọ́lẹ̀ nǹkan dá nǹkan dá nǹkan dá nǹkan dá nǹkan dá ọlọ́run mi ò ọlọ́run mi ò ọmọ ìtàn ọmọ ìtàn. God, Almighty God, Almighty God, Almighty God, Almighty God, Almighty God, Bàbá babu min ko tana tofa on min ko tana on babu la on title elégo mi lọ́sẹ̀ ogun tó bẹ́rù sí mi lọ́rùn ogun tó bẹ́rù sí mi lọ́rùn lóye jáde láyé jáde láyé jáde láyé lórúkọ jésù ogun tó bí agbára mi sínú ìrora ìrere dojúmọ́ ìrere dojúmọ́ ìrere dojúmọ́ èmi sínú ìrora á jáde jáde jáde jáde jáde jáde ogun tó bá yé èmi sínú ìrora lórí ọ̀pẹ̀sì jáde lónìí jáde lónìí jáde lónìí jáde lónìí. ogun ló bá yí ọkọ mi sínú ìrora jáde lónìí jáde lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù. Jésù olúwa wá. do aí. tí olúwa bá gbẹ́ ìrora òní náà lálẹ́ yìí. abẹ́ ẹ̀kẹ́ ìrora kẹ̀kẹ́ ni. ẹ jẹ́ aṣọ fọlọ́rọ̀ gbogbo ìrora mo ti pa ọmọ oko ni ó ń sọ. no, no. Jésù tó ń lọ lọ́wọ́ ẹ sọ fún olúwa ogun tó tó ń bàbí nínú jẹ tó wà láyé ọmọ mi ọlọ́run má tẹ̀lé mú kúrò lónìí ogun tó ń bọ̀ ọmọ mi nínú jẹ tó wà láyé rẹ ogun tó pa àwọn ọmọ mi nínú jẹ́ gbígbẹ láyé wọn tó pa mi nínú jẹ́ lórí ọmọ tó pa ọmọ mi nínú jẹ́ nínú ayé rẹ̀ ọlọ́ọ̀dẹ ọlọ́wọ́ ìdáàmì bí ọwọ́ ìdáàmì ní kó láyé rẹ̀ ọlọ́wọ́ mi ò bí ọwọ́ ìdáàmì bí kó láyé rẹ̀ àdúrà. olúwa ọlọ́run ogun ló ń gba ọmọ àtẹlẹ́ ló jẹ́ ló ń jẹ láyé mi olúwa fọwọ́ ìjà ìkúkúrò fọwọ́ ìjà ìkúkúrò ogun tó ń bẹ nínú ayé ọmọ báyìí báyìí báyìí báyìí báyìí tó ń bà mí ló ń gbé láti lè bọ́ọ̀lù olúwa kúkúrò dànù nínú iná tó wà ní ayé ọkọ mi tó wà ní ayé ọkọ mi olúwa mo kúrò lónìí mo kúrò lónìí ìrora lọ́kàn mi là kọjá èmi dànù nínú iná gbogbo ìgbà ìrora lọ́wọ́ ọmọ mi là kọjá èmi dànù nínú iná lórí ọmọ mi olúwa lónìí mú mú kúrò lónìí mú kúrò lónìí mú kúrò lónìí mú kúrò lónìí. Mukule, mukule. olúwa ìwé mímọ́ wípé ọlọ́run ti fojú wo àwọn ọmọ ìsírẹ́lì ọlọ́run ti mọ̀ á fún wọn. ọlọ́run fojú wo ayé tèmi náà lónìí. gbogbo wo mi lónìí gbogbo wo ayé ọmọ mi lónìí jẹ́ kó kojú dé ìfowópamọ́ ayé ọmọ mi. ó kó àṣà ìjẹ́ lónìí ogun àjẹ̀tẹ́ láyé ọmọ mi tí ó lóògùn gbogbo ayé mi lónìí ogun àjẹ̀wé láyé ọmọ mi tí ó lóògùn á ah, tí ó lóògùn ogun àti ìṣe lóògùn ogun ogun kájíjẹ́ lónìí tó wúwo lẹ̀ látọ̀ ní olúwa. person will lọ́wọ́ àwọn tó gbógun tagé èyí nítorí bí o ṣe jẹ́ sí wọn. Àwọn tó gbógun tèmi nítorí bí o ṣe jẹ́ sí wọn. Tàbí lọ́wọ́ wọn lónìí, tàbí lọ́wọ́ ìgbógun àwọn ènìyàn yìí, tàbí ayé ìrora àwọn àwọn ọmọdé pèsè sí ayé ìrora olúwa lónìí tàbí lọ́wọ́ wọn tàbí lọ́wọ́ wọn tàbí lọ́wọ́ wọn tàbí lọ́wọ́ wọn àwọn tó ń gbógun kò ní bí ìlérí tí mo ṣe pẹ́ sí wọn torí bó ṣe fẹ́yàwó nínú ilé náà tó ń gbógun ayé rẹ ọlọ́run pé lẹ́yìn náà tó gbógun jù ọ́ nítorí pé ẹgbẹ́ máa sáfù lóbìrẹ́ fún kọ́sánà náà tó gbógun jù ọ́ nítorí ọmọ kọ́mọ níwèé nínú léèrè nínú kíláàsì nínú yàrá ìkàwé rẹ bí ọmọ táwọn ọ̀rẹ́ rẹ níwèé lórí bá ọjọ́ ọ̀rọ̀ sí wọn náà tó gbógun jù ọ́ kígbe lónìí olúwa tàbí tàbí lọ́wọ́ àwọn tó ń gbógun nítorí bí mo ṣe tọ́ fún wọn tàwọn ọmọ lọ́wọ́ àwọn tó ń gbógun lórí tó wọ́n tọ́mọ ọmọ fún wọn wọ́n tó ń gbógun tì wọ́n lórí báwọn ọmọ wọn ṣe tọ́mọ ọmọ sí wọn lọ́jọ́ ń gbógun tì àwọn ọmọ mi lọ́wọ́ àwọn tó ń gbógun tì wọ́n nítorí tí wọ́n ṣe jẹ́ sí wọn tọ́kọ mi lọ́wọ́ àwọn tó ń gbógun tì í nítorí bó ṣe jẹ́ sí wọn. lọ́nà tí a máa ń gbógun ayálégbé nítorí pé bọ́lá ti ní. lọ́nà tí a máa ń gbógun ayálégbé nítorí pé bọ́lá ti ní.

ìdá àti a fáráwò ń dòkò àwọn ọmọ ìsírẹ́lì torí pé wọ́n wá sí àsìkò nílẹ̀ wọn ni. ìdílé ṣe ń dógùn sí wọn torí pé wọ́n pọ̀ sí ni torí pé àdáwọ́lé wọn yọrí sí rere ọlọ́run gbà mí lọ́wọ́ àwọn tó ń dógùn sí mi nítorí àdáwọ́lé ní ara àdáwọ́lé yín làwọn ọmọ yín wà wà téèyàn bá bí ọmọ èèyàn ọ̀sẹ̀ tí pé ní oṣù dàgbà ni. bọ́ọ̀mọ tó dàgbà tán èèyàn máa bèrè irú ọmọ bẹ́ẹ̀ àbí bọ́ọ̀mọ ìbèrè àwọn ọmọ yín mọ́. bóyá ṣe òṣìṣẹ́ lónìí ọmọ ìdàgbà lọ́wọ́ ìwà rẹ̀. olúwa gbà mí gbà wọ́n gbà mí lọ́wọ́ àwọn tó ń gbé gbòsì mi nítorí owó ìbéèrè nítorí àṣeyọrí mi olúwa tàbí bá àwọn ọmọ mi lọ́wọ́ àwọn tó ń tóbi jù wá nítorí ayọ̀ àti òkú ayé wọn àdúrà ló ń wọ dé. olúwa mi bàbá mi tàbí tàwọn ọmọ mi tàwọn ọmọ mi. àtàwọn ọmọ mi lọ́wọ́ tó ń gbogbo tì nítorí bá ṣe fẹ́ fún wọn nítorí àṣeyọrí ayé wọn àwọn tó ń gbogbo ọmọ mi èdè nítorí èdè nítorí èdè nítorí èdè àwọn tó ń gbogbo àwọn ọmọ mi nítorí èdè ayé wọn ní gbogbo ayé wọn ní àṣeyọrí tí wọ́n mú olúwa tàwọn ọmọ mi lọ́wọ́ wọn tàbí lọ́wọ́ wọn àwọn agbóhùn ti nítorí ìlànà àdé tàbí lọ́wọ́ wọn tàwọn ọmọ mi lọ́wọ́ wọn. Gbàgbé olúwa gbàgbé òṣèṣe. Bàbá tún lè pèsè pé tàbí olúwa. Bàbá tún lè pèsè pé tàbí olúwa. dari dari dari dari dari dari dari dari dari ìyẹn tó ní orí ọkàlà wípé nítorí náà ni wọ́n ti na agbóhùn ṣiṣẹ́ lé wọn láti ṣiṣẹ́ wọn pọ́n wọn lójú wọ́n ti kọlu ìṣúra wọ́n ti kọ́ ìlú ìṣúra fún fáráò bídóòmù àti rámẹ́sì. wọ́n yan agbóhùn ṣiṣẹ́ fún wọn olúwa gba ayé mi lọ́wọ́ àwọn tó kú ayé mi lé àwọn àwọn àwọn abọ́nisìn lọ́wọ́. Gbà mí lọ́wọ́ àwọn tó kú ayé mi lé abọ́nisìn lọ́wọ́. Gba ọkọ mi lọ́wọ́ àwọn tó kú ayé ọkọ mi lé àwọn abọ́nisìn lọ́wọ́. Wọ́n sì kọ́ ìlú ìṣúra fúnra lórí ìfọ́lá o. Àwọn mẹ́ta ni wọ́n kọ́ fún. olúwa gbà mí gbà àwọn ọmọ mi lọ́wọ́ àwọn tí wọ́n kó ọmọ mi ayé ọmọ mi wọ́n kó ilé afẹ́nifì lọ́wọ́ àwọn dáká yí ọmọ mi lámẹ́fìsì lọ́wọ́ gbà mí lọ́wọ́ ọmọ lónìí mi gbà mí lọ́wọ́ ọmọ lónìí àdúrà lórúkọ Jésù ẹ̀pẹ̀rù ọjọ́ ìsìlẹ̀ ẹ̀dọ́ta. mi gbáyé ọmọ mi ooo lówó àwọn tó gbáyé ọmọ mi lábẹ́ amúnisìn lọ́wọ́ àwọn tó gbáyé ọmọ mi lábẹ́ amúnisìn lọ́wọ́ lẹ́nu kọ́kọ́ mi bá ṣe àìsàn lẹ́nu kọ́kọ́ mi bá ṣe àìsàn ni wọ́n ní kébì náà ṣe àìsàn sí àìsàn olúwa táyé mi ọmọ mi táyé ọkọ mi lọ́wọ́ àwọn tó pe láwọn oṣù lọ́wọ́. Ewu àtàyè mi ọmọ mi lọ́wọ́ àwọn tó pe láwọn oṣù lọ́wọ́. àwọn oníbìlà ní ènìyàn àwọn oníbìlà ní ènìyàn àwọn oníbìlà ní ènìyàn olúwa o gbàgbé gbèsè táyé ọmọ mi lọ́wọ́ àwọn ará. agbẹ́ni ṣiṣẹ́ ni o. àìsàn ìdàkúrekú agbẹ́ni ṣiṣẹ́ ni o. àìsàn ìgbàdégbà agbẹ́ni ṣiṣẹ́ ni o. kárí ọmọ mi kárí àyà mi lọ́wọ́ àwọn pápá onígbòkun olúwa olùwàjà gbàrí ọwọ́ àdó gbàrí ọwọ́ àdó. Jésù olúwa wá wọ́n ní wọ́n ti kọ́ ìlú ìṣúra fún Fáráò Pítọ́mù àti Rámẹ́sì Rámẹ́sẹ̀sì ìdòwò àti rámẹ́sẹ̀sì. ìjọ yẹ káwọn ọmọ ìsírẹ́lì kí wọ́n máa fi gbádùn ayé ìnilára tí wọ́n mú àwọn ọmọ ìsírẹ́lì òun ti kọlu ìṣúra fún àwọn èèyàn mẹ́ta yìí. Bítóbò, Rámẹ́sẹ̀sì àti Báráò. Ọ̀tọ̀ lẹni tí ń ṣiṣẹ́, ọ̀tọ̀ lẹni tí ń gbádùn irú oko bẹ́ẹ̀ máa ń wà láàrin ènìyàn. Praise the Lord. Wọ́n kó ìlú ìṣúra, wọ́n kó akóniṣẹ́, wọ́n yan akóniṣẹ́ fáwọn ọmọ Ísírẹ́lì, àwọn ọmọ Ísírẹ́lì wá wá ṣiṣẹ́. Wọ́n wá wá ní òkú òkú àwọn ọmọ Ísírẹ́lì, wọ́n wá lọ kọ́lù ìṣúra fáwọn kan. Treasure house. Wọ́n kúkọ̀ fáwọn kan ìlú ìṣúra wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n èrè. mo bí ṣe ìṣiṣẹ́ ṣùgbọ́n èrè tó yẹ kí iṣẹ́ ní owó jáde àwọn kan náà ń kó oko pamọ́ síbi kan. ó kọ́ nìyẹn yọ o kígbe kó o kígbe orúkọ Jésù náà mẹ́ta gbogbo àwọn tó ń kó ìṣúra ayé mi pamọ́ Ọlọ́run lórí mi tẹ́ ìṣúra ayé mi lọ́wọ́ rẹ̀ níbi tí wọ́n kó ìṣúra ayé kó ìṣúra ayé ìsọdọ̀ lónìí olúwa kẹwọ́n wò lónìí àwọn èèyàn bíi rámẹ́sẹ́ẹ̀sì àwọn èèyàn bíi sísẹ́rù àwọn èèyàn bíi fáráò tí wọ́n fi ìṣúra ayé tí wọ́n fi ń tẹ́ lọ́rùn bẹ̀wọ̀n wò lónìí gbogbo ìṣúra ṣe tí wọ́n ti kó pamọ́ láti ètò ọjọ́ ọlọ́run àfihàn tà fún àdúrà ẹ̀kọ́ ìpàdé. ẹ̀tàdúrà ẹ̀tàdúrà ẹ̀tàdúrà ẹ̀tàdúrà àwọn ọ̀gbìn làálàá àti sábà ayé òkú wọn àwọn bọ́ọ̀kì làálà ìṣáájú ayé wọn. Olúwa o, tẹ̀wọ́n wò lórí òye. Àwọn bọ́ọ̀kì náà ń sọ́dọ̀. Olúwa tẹ̀tọ́ mi lọ́wọ́ wọn. Tẹ̀tọ́ mi lọ́wọ́ wọn. Àwọn ènìyàn ti kú tó rọ̀. Lábẹ́ sẹ́yìn, fọ́nrán èè, tí wọ́n èmi dánú ayé wọn olúwa tẹ̀wọ́n wò tẹ̀wọ́n mi gbogbo gbàsúra ayé mi lọ́wọ́ wọn gbàsúra ayé ọkọ mi lọ́wọ́ wọn. olùdáàbò gbàsúra ayé ọkọ. ènìyàn kí n lọ́rẹ́ tó sáyé ní gbádùn ayé àwọn tó sáyé ní gbádùn ayé ní wọn tàbí ayé mi lọ́wọ́ wọn tèmi ayé mi lọ́wọ́ wọn tèmi ayé mi lọ́wọ́ wọn olúwa gbà á olúwa gbà á àwọn tó ti làálàá mi lọ́wọ́ àwọn tó ń tẹ làálà àti lọ́wọ́ tẹ làálà àti lọ́wọ́ tẹ Olúwa wá ẹgbẹ́ àgbàdo àmọ́ àwọn ọmọ wa. àlòmọ́pà ni. Bí wọ́n wí pé dàgbà kí iná gbádùn ayé ogun nínà dànù. Àwọn gbádùn ìmọ̀pá ayé rẹ̀ dànù. Ṣùgbọ́n bu ayé rẹ̀ àti ayé rẹ̀ àgbèmọ̀gbà. Ọlọ́run ṣẹ́wọ̀n lọ́rùn lóru. Ṣẹ́wọ̀n lọ́rùn lóru ìgbà tí ọlọ́run bàbá wáyé àti àwọn ọmọ ogun rẹ̀ nínú èdè pupa làwọn ọmọ Ísírẹ́lì bọ́lọ́wọ́ wàhálà. Gbogbo àwọn ọlọ́ọ̀kọ̀ ayé mi òkú ayé ọmọ mi. Dání iṣẹ́ mi iṣẹ́ ọmọ mi. Tí wọ́n wéré ètò àmì nígbà àwọn yéèmí. Olúwa ni ọmọ lẹ́rù àdúrà. Olúwa rè é wa o àwọn èèyàn ti bí bóòmù ti rábẹ́tẹ́sì tí wọ́n lè kó ajé mi gbogbo ayé ọmọ.